ikú ọ̀wọ́wọ́ tó wọ àárín àwọn gbajúmọ̀ òṣèré tíátà ilẹ̀ yorùbá ó mà tún ti lékan sí o lénìí ọjọ́ kejìlélógún oṣù karùn-ún ọdún two thousand and twenty three nígbà tí gbajúgbajà òṣèré tíátà ní adéwálé adéyẹmọ tó gbajúmọ̀ púpọ̀ nínú fíìmù yorùbá nígbà tó náà má tún jáde láyé o lẹ́yìn ọjọ́ méjì mẹ́jọ tí gbajúgbajà òṣèré tíátà ní wọ́n fi àfọlábí tó kú lójijì tó sì jẹ́ pé àwọn ẹgbẹ́ wọ́n sì ń ṣèdárò ẹ̀ lọ́wọ́ kódà àárọ̀ ọjọ́ tó yẹ kí wọ́n ṣayẹyẹ àdúrà ọjọ́ kẹjọ ẹ̀ táwọn mùsùlùmí ń pè fìdá ọ̀ ẹni adéwálé adéyẹmọ ló máa dàgbére fáyé o ẹgbẹ́mọ̀ òṣèré tíátà ni Kúnlé Afọ́ọ̀d bó ṣe kéde sórí ẹ̀rọ ayélujára Instagram ẹ̀ òní ọjọ́ Monday ó ní alàgbà adéwálé adéyẹmọ ló máa jáde láyé tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé àìsàn ráńpẹ́ kan ni ó ṣe alàgbà adéwálé adéyẹmọ èyí táwọn ẹbí ọmọ ará àti ọ̀rẹ́ tó súnmọ́ tó ti ń dúró látọjọ́ yìí ìpè kí ẹlẹ́mìí má gbà á tó ṣe ní láàánú pé láàárọ̀ ọjọ́ mọ́ndé ni ìní ẹlẹ́mìí má gbà á tí alàgbà adéwálé adéyẹmọ tó sì ti jáde láyé nígbà yí ẹ ọ̀pọ̀ fíìmù ni alàgbà adéwálé adéyẹmọ mà ti kópa pàápàá àwọn fíìmù tó jẹ́ taláwàdà tó sì jẹ́ pé bó ṣe máa ń sọ àwọn èdè bí èdè ìjẹ̀ṣà nínú fíìmù ẹ̀ ó mọ̀ kó yàtọ̀ kódà ọ̀kan lára àwọn apanilẹ́rìn ńlá nínú fíìmù yorùbá òní àgbààgbà adéwálé adéyẹmọ gbàrà tí ròyìn kù ìtìjáde ńlọpọ àwọn èèyàn ni wọ́n mà ti ń sọ nǹkan mìíràn pé irú àjálù wo ló wá ń kọlu àwọn òṣèré tíátà ilẹ̀ yorùbá tó jẹ́ wípé ọ̀sẹ̀ kan ikú kan ni tí wọ́n kú tẹ̀léra wọn táwọn kan sì sọ pé àsìkò ti tó káwọn aṣíwájú ẹgbẹ́ náà láì wo tẹ̀sìn láì wo ti ibi tí wọ́n ti wá kí wọ́n pawọ́pọ̀ kí wọ́n tètè gbóhùn àdúrà sókè kó lè tètè dá ikú òjijì àti ikú ọ̀wọ̀wọ̀ tó fi gbogbo ìgbà ṣẹlẹ̀ láàrin wọn dúró.